eight close it fún mi ní jẹ́ nǹkan ojú ẹ̀ kó bá mi mú plug mi àbí kó kọ́kọ́ fún mi lómi i'm tasty i'm tasty. attention attention attention please tí o tí ì ṣe fún mi lómi plug omi plug omi i want milk the green tea ṣé green tea ṣì wà kò sí green tea mọ́ ó ti ti parí attention attention please. ẹjọ kalẹ̀ ẹ bá wa ṣe ẹṣọ yìí ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ ó sì burú lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà burú ọlọ́run má jẹ́ kí nǹkan tó burú ṣe wá. Let's pray. Heavenly Father tolú tó bá ṣe tán bá mi edit ẹ̀ bá mi fi MCC about uh, eh, IGP attention is needed about uh, eh, MC hotel MC hotel MC kọlọyẹka MC is a crime thing is a crime scene. Uh, but they mention MC, but I don't want, it's alleged because um, he may not know he may know so kó má dàbí pé torí màá iná máa sọ pé Auto Bola ń kọ́ sìn ó máa ń borúkọ wọn jẹ́ Heavenly Father Bola Folashade say thank you once again because you are God I appreciate you because there is nobody like you east to west north to south Daddy be there exalted be glorified forever in Jesus name I thank you for everybody that are going to be here on this platform receive my praise and thanks in Jesus name we are going to we are here to present a case and we want solution we want action on it we want justice we want people to be safe as well as the speakers also as a speaker I don't want to be condemned as well But I have your way take total control present it yourself direct my tongue people that are here to listen Let them understand. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because we are God. In Jesus' name. Good evening, everybody. Kí ló dé kí ní face mi rí bákan fóònù ẹ̀ yìí máa ń ṣojú mi bákan tó bá jẹ́ torí fóònù tí máa ń lò tí máa ń láìkí kámẹ́rà ẹ̀ I love this camera òun ọgọ́ ló máa ń gbé mi jáde lẹ́yìn tí ó dàpọ̀ tó ń kú padà sójú So Uh, I call on IGP, Nigeria Inspector General of Police. That's the head of Nigeria Police in Nigeria. The, the head, that is the head of Nigeria Police. Uh, something happened. Somebody called me few hours ago. The person called from Germany, not that he called me. Please share. You are going to learn from this. And I know a lot of criminal walk around on Facebook to block people for us not to get justice, for our face to be fenced, for many things, for us to be denied for many things. But I don't want you to do this because you don't know ẹni tó dé láàrin Somebody send message under my platform one of my posts that I, the video I posted about some hours ago. When I open it, because when a, a message that is long like that come into my platform, under my platform, it notify me. I check when I when that notified me, when I received the notification, I check and I saw that message. I read it. After reading the message, and the person dropped his number and the person was from Germany and the message uh, like he touched me number one the person said oh Otobola always talk about people who are people who are doing bad seriously but now the person knows me very well on Facebook but he always take me like a joker he catch cruise like funny to what I'm saying he said according to his to him he said it's very funny to him because he believed that he, those things are not real and I'm telling you today if something happened to people and that has not happened to you and if the person is explaining please if you don't have the feeling because you have not you have not been a victim don't mock don't mock the person now when I saw that, that will actually pump me to to call because he dropped his number. I said, please, you can call me. And I called immediately when he said, oh, Otubola, now I can believe you. Before I normally said, oh, Otubola, this is blackmailer, and they, they call me. They call me blackmailer, but people know I'm not, I've never be, I'll never be blackmailer, okay? So, uh, When I called, the person was uh, uh, a grown-up man. I think, I, I think any moment from now, it will be, it will, he's going to be 50. And he's crying like a baby. He sent me a lot of, I have a lot of things here, evidence on my phone. I have a lot of things here to show you, to prove to the whole world. So, you know what amazed me? And... Uh, The man said he traveled to Nigeria, has an orphanage home that he always take care of in uh, somewhere in Lagos. He always send money. But that time he now said, okay, you have been sending money to these people. You want to visit them. At least once in a year, he go. He said he wants to visit the orphanage home. Let me, I will show you the orphanage home. I'm going to call the person in, the person going to speak See you so orphanage home he went to Nigeria to go and for charity he normally send money to people like orphanage but now he want to visit the orphanage to do something you know I'm coming first this is the orphanage home and the the man is here these are the the the less privileged okay so i will show you i will post all of them on my page but i will continue so he now visited nigeria he went to nigeria purposely because of these people all his family based in um, uh, in germany he lives in germany with a wife and children Another siblings also are living abroad. Nobody. He doesn't have anybody apart from, he said the mother and the father, they are late. But other siblings, they are living abroad. And he care for people. He traveled to Nigeria to go and visit this orphanage to do something for them. Getting to Nigeria, I think, uh, and then during the stay in, in his, I mean, during the stay in Nigeria, somebody, some also presenter called that they invited him to their station, that TV station. So he speak and he talk about Nigeria youth, how what the government can do to help them, all those things. Onia, we can't hear you. At all, at all. You can't hear me at all, at all. Okay, check for me. Maybe they cannot hear me. Tolu, please check for me. Okay, they can. I can hear. Anyway, you need attention. I'm not going to give you the attention today. You better nobody. No, don't talk. Don't distract me. I don't have time for bullshit. So. After the program when he finished his program i think he stayed for like few maybe a week some days sha not too long and he reside in hotel or close to the orphanage and uh, two days ago on the 27th of this month of this November okay somebody say you are loud and clear thank you eléyìí máa distract mi ó fẹ́ kí n tún dárúkọ òun ní olóṣì because àpò mi ò rò pé bóyá mo lè block ẹ̀ máa ṣe ẹ̀ sí ṣáláńgá you cannot hear me as you be shouting so as I as I'm saying so I think on the seventeen he said he about to be coming back He packed his bag and baggage. On his way, in the front of the hotel, maybe during in, in the reception, some uniformed men, they are fake police, pump into the hotel and they dragged him out. They arrested, not arrested, they didn't arrest him, but like kidnapping, according to him. They kidnapped him. And they, on their boss, I don't know. I'm going to call him now. Then we explain from there. I'm going to give you some evidence which he will explain to you better. Right now he's in Germany. God has saved him. But they took a lot of things. <laughs> Funny thing, he said uh, the people who kidnapped him, he said he know one of them that is a Koko Saria's bro one of them is Koko Saria's brother. <laughs> the police those police were uh, the uniform the police those who disguise like a police they are fake uniform in fake uniform they are actually not police they drove around they taking him around they just want to lock him somewhere thank you god bless you but i think as he said he said later they drove i mean they they took him to MC, MC, MC Hotel, MC Oluomo, that's Muslim Hotel. Mi mọ́bẹ̀ o, mi ìdẹ̀ débẹ̀ rí lóṣòdì. Story yẹn lélẹ̀. Thank you. Let me explain this. Let me tell you. Let me let me explain myself this way. It's long. It's a long story. When I'm, I, I tell you that a lot of people ladies, gentle, eh, not gentlemen, a lot of ladies, a lot of men. Don't let me talk about men. A lot of people know that we find a lot of crime in the midst of men. You know, the rituals is very high. Come to crime, you know. But ladies now in Nigeria, the story has actually started from a lady she know this i mean he know this person before like he has dated this person but it's from Oshodi the lady is from Oshodi he sent me a number he said i should call people okay mo ah phone number but before i start calling although today after today i believe maybe it's not going to be necessary for me to call but i'm going to drop all the number of those people on the facebook or let me call this person first and let him explain himself tó bá ti ń sọ kọ́kọ́ ní èdè yorùbá gbọ́n dẹ̀ lè sọ náà ní èdè gẹ̀ẹ́sì that english maybe we speak but because we, we discuss in yorùbá tó bá jẹ́ pé òyìnbó la ti fi sọ i'll be more màá ti flow jù bẹ́ẹ̀ lọ ṣé ti yé mẹ́ẹ̀ but yorùbá náà fi sọ fún mi but tó máa ń sọ yorùbá mo dey interpret ẹ̀ fún yín i want to call him so excuse me hello. 节，文件问题请按一，人工客服请按二。àwọn China ń pè mí o. Hello, China Consulate. China. 驻加拿大总领事馆通知你。China, China, China. 请多次稍等。Over, over Make tea for me. Make tea, yeah. There's no green tea. Do I put green tea one? small milk small small i don't want to take too much milk I don't want to ti antibiotics too much. ẹ jẹ́ bá wa ẹ ṣí àwọn ilẹ̀ ti ṣú ní Germany ṣùgbọ́n wọ́n máa gbé torí fóònù wọn rìn. hello mo mọ̀ pé ẹ ti máa sùn ok mo wà lórí live chat o please ṣe lè ṣàlàyé fún àwọn èèyàn nǹkan tí ó ṣẹlẹ̀ sí yín ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ẹ lọ ọjọ́ wo déètì wo lẹ lọ sí orílẹ̀-èdè Nàìjíríà on the 13 November. Okay. You left uh, Germany on the 13th of uh, November 13 okay. Your mission in Nigeria, please. Can you explain? Tell us your mission. Tell us, lọ in Nigeria. I went to Nigeria purposely because of the orphanage children okay. to support them. Okay. Have you been supporting uh, them before? I've been supporting them while I'm living in Germany. Okay. So, yeah, their proprietors asked to call me and said, "You are just sending money to us, but you don't, you, don't want to see the children." Okay, you've been and sending money when you have been when since you've been living in Germany, just to support an orphanage home in Nigeria. have you? can you mention the orphanage home, please? Can you please tell us the orphanage home? Uh, it's Memoria Eh, uh, something, uh, one second. It's Memoria, they call it one name. Let me show you. Let me. Okay, but before then, before then, before we just want people to be sure that you travel, you've been there. And I, because I saw your picture dancing with those children, you know. Mm-hmm. I said, I just want you to say it with your mouth and mention it and explain things with your mouth because I saw the picture, you sent me all the evidence that when you was dancing with them. Okay, Modubeko, yeah, continue. So, why I was coming back on the 26th of November to fly back to Germany. Okay. I was about to go out from the hotel I lodged in Nigeria. Okay. Okay, you lodge you lodge in Ajao. Okay, Ajao. What? What is it? Ajao. IBIS Hotel, Airport Road. Okay, IBIS Hotel, Airport Road. Okay. Yeah. In Ajao, that's Papa so, Ajao. Okay. While I was about to leave, uh, some guys just came with a fake army uniform. Three of them just Okay, came. it's not police, it's army uniform. Okay, okay. I, they wore, I, uh, uh, I, they wore uh, army uniform, but they are not really army. And they came with a bus that has no, has no So, and they have to kidnap me. So they came with the bus. They came with the bus. With the bus, yes. What type of bus? What type of bus is it? like um, okay, uh, okay, on my boss. Eh, the normally, uh, the one they normally used to do transport. Okay, okay. So, but the, the bus has no number. Okay, the bus has no number. It has no number. There's no number. Okay. no number. Sorry. Okay. Okay. So, and they came, and they have to abandon me to the bus. They took all my luggage along with me, and take to a called. Which day? Which which day is that? You know, you travel to Nigeria on the 13th. When you are coming, about to be coming back on the which date? I was coming back on the 26th. Okay, 26 of this is okay. Four days ago, yeah. So they took me to a place called Alaji Bello Street and they have to take all my bags. They broke all my bags. Alaji what? Uh, Alaji what do you call it? Alaji Bello Street, Oshodi. Okay, Alaji Bello Street in Oshodi. Okay, Alaji Bello Street in Oshodi. Okay, we are listening. Mm-hmm. So they now took all my bag and they broke all my bag, sorry, and they took all my money. I had uh, 400,000, 450,000 naira. Nigerian money. My extra look. Yes, to my... support my extra luggage. Okay. Back to Ghana. Uh, I have some euro, like 385 euro. Okay. They took that. They took my wife, uh, woman here, worth 2.5 million, like eight. Okay. And they broke that bag, the two bag and they left. The two, the uh, the woman head is two point what? Two point what? Um, two point five. Okay, two point five. Okay. And the four, one one four fifty. Uh, okay. Uh, and euros? Okay, euro. Okay, eighty-five euro. Okay. Yeah. So they took everything and um, they left one of the. No, no, no. They left. I don't understand. After taking your I, money, I, they left uh-huh. you, or what? Or what did you say? They left. Those boys left. Those soldiers left. Those big soldiers left. Oh, okay. They are group of men. The soldiers. They came with the, uh, some. You, I mean, mufti people with somebody with. Uh-huh. Okay, with some. Okay. Okay, soldier with some mufti people. Okay. Mm-hmm. So they left. When they left, there was this lady among them, and she called some boys again from Ushudi, like Agbero boys. Okay, excuse me, excuse me, sir. So these people, the soldier left with you with some people, isn't it? They left with yes, with some people. Me understand that I grammar, you know. They, you know, the soldier, how many soldiers are they? How many of them? Three of the soldiers. Okay, soldier, three soldiers. How many multi uh, civilian among them? Yeah, there is no civilian among them. They are soldiers. They took me to a street called Alaji Pelu, where there are civilians and there was this girl among them called Bumi Mosaku. Okay. She lives in Musudu. Okay, Bumi. Street. Bùnmi Mọ́sàkú. Okay, Mọ́sàkú. Yes. Okay. Yes. Okay. So after after the soldier uh, left. Like they kidnap you, they kidnap you from that hotel and they now took you to one street in Oshodi and they left you with those ones, with some boys those, and a lady. With some boy. Yeah, and those boys are Agbero boys. They are Agbero boys. Mm. Okay. Yes. And the lady, who is the lady? Do you know the lady before? Or what? Why did they drop yeah. you with those ones? I mean, the lady uh, 2013, and since that time we have not had any contact. Not until I saw her ah, for the incident that happened, and now he called. She called those uh, Agbero boys. Their name are. Uh, so it means that the lady and those Agbero people are actually as the one that send the soldier to you mm, to to come and bundle you okay. yes to Alaji Bello so those boys name her Ishola Kuku Shawama. okay the name of those boys are one is Ishola Kuku. yes. one is they call one Shawama Shawama abi. Yes, and the, third one is Ogun. Ogun? The third one is Ogun? Ogun what? Yes. Ogun, that is only they call Ogun, okay. Now, okay, one is Ogun. One is uh, the other one has name. That's Kuku, Bello Kuku, Abigiriko. And uh, Ishola, Ishola. Ishola Kuku. And uh, yes shawama anogun orúkọ tán àwọn orúkọ burúkú burúkú náà ni kán máa jápá jẹsẹ jẹ ojú ó yẹ màá sọ̀rọ̀ yín lọ continue. Ah. the uh, Kuku is a brother to what's his name uh, Kuku Zaria. So, okay Ishola is a okay Ishola is a Koko Zaria's brother. He's his brother younger brother to him. okay okay, Koko Zaria brother. Ishola is the Koko Zaria's brother, junior brother. Yes, junior brother. Eh, okay. Yes. So they have to took me again and group around to search for a place they can help me. At the end of the day, they took me to a one hotel called Golden. So they, after, after that, excuse me, sir. After dropping you with them, with those people. Now the soldier left. Now these people now, now took you to another car, abi? To another bus. Another bus. They now taking you round, roundy, roundy, abi? You continue, okay, I'm going. Yeah, they are, they are looking for a place they can uh, get me. So they took me around You the Oshodi everywhere, different hotel, and at the end of the day, we end up at Golden Line Hotel. Uh, someone told me that hotel belonged to MC Udomo. What do you call the name of the hotel? What is the name of the hotel? Golden Line. Golden okay, Line. Golden Line. Please, yeah. me, I don't know the hotel now. If anybody, if it, this, if this story is, you know, you know, Golden Hotel, Golden Line Hotel. They said the Golden Line Hotel belongs to MC Oluomo. Continue. Yeah. And they took me to the first floor. The first floor, that's okay, up first floor, okay. You can, you, you can still see my face. Yes, I will show them. I will post one of your picture you sent to me. I will post, That's why you have picture yourself, I will send it to, I'll put it on Facebook for you, don't worry. They started punching me, doing a lot of things. After taking you, okay, after uh, taking you to that hotel, now they started punching you. Okay, I want to ask you a question. There's nobody, because you said there's no room when you are talking to me, say they didn't get room, but there's the upper, that's the top of the roof. Abibe Koleso. On top of the roof, like paint house. Okay, on the roof. okay, on the, okay, on the hotel. Mm-hmm. So they now started demanding for money from me. Okay. Uh, and the uh, other people have went with the other first money they took, Abi the three hundred eighty the four hundred fifty thousand and uh, the um, wig and everything okay. Mm-hmm. So they now started their own and asking for more money again and they took they, that is when they collected my Nigeria bank card First Bank and they asked for the pin number from there they withdrew all my money and I have to stay with them till they withdraw the money finish. That money is not much anymore. How it's much? much to me because see, like six hundred and something thousand. The one that left in your account. Bank account because I was about to leave. I don't need anybody again. So I've spent most of the money. So they took like six hundred and sixty thousand. After that, they now gave me a phone, my phone, to start calling people that can assist me for more, uh, to pay them money more. So I had to call one of my friend called Lekon in Agege and he sent them 400,000. Okay. I have the paper, the proof and everything. And then they took, those one took my watches and my jewelries, my laptop. Uh, that all. So Not until I called that my friend and he sent them another 400k before they released me in the morning. But before that time, I had a lot of bruises on my face. They had already punching my face. They, they beat you. Using, beating me seriously. Mm. Like saying a lot of things that they can kill me, they can do whatever they like. Mm. But my purpose of telling you all these things It's not because of anything that if you are traveling to Nigeria, we are approaching December now. Okay, we are also, we are already in December. Just please be careful. Nigeria is not a safe country for you. Tomorrow I will be going to German um, government to report to their police whether they do something or not. But I know I will get something out of it. But I have to let the whole world and to let everybody know that Nigeria is not safe. And Kukusaria Zaria and Daipsi Oluomo, they should find out of what I'm saying now. Those guys' name are Isola Kuku, Ogun, Shawama. If they can find them and get in touch with me, I will be glad. Okay, but them. do you know the name of the soldiers they use? Are you sure those soldiers are real or they are fake? I do they are fake soldiers but once they can get in touch with that Isola Kuku, Shawama, and Ogun, then I think they can find out where to get the soldiers. They are all fake. But uh, you said something about the lady also because I want people to understand more. You you said you know this lady, the lady among them, that she's a crook. I, that like, like the way you explained to me that you have dated her before like uh, years ago 2013 but there is nothing between you because she's full of lies you live in abroad also then but there was nothing the relationship stopped but you noticed something according to what you have said maybe maybe you forgot that I want to remind you that you said um um the lady normally after some time, after some time, maybe she heard about you. She know you are. Do I mean, she know you are doing good. Then you know you are now married. She started sending message, looking using a fake account, fake account on the Facebook. Start looking for your wife and bullying your wife, going after your wife. You understand me? So, I you know when you are talking to me, I now said to you that okay, because when you mentioned uh, Coco Saria and you measure because and I said to you I'm going to call you if I want to do this for you because by no money Auto want to slander them want to blackmail them you know and what even made me what moved me is because you said oh Auto used to say this so oh. but you normally catch me so oh, that used to make fun of me even when I'm talking on Facebook that used to laugh. I just take it like a joke that ah, this woman doesn't serious. You can see I sent the message to you brought to your inbox. I just comment so that and I gave you my number. Yes, you didn't comment. You didn't inbox me. You open it. You send it under my under one of my posts, and I saw it. Yes, uh-uh. and I called you myself. all what you are saying is true. That is why I called you. I, sent you that message. Okay. Because normally I would think, ah, Auto Bonnet, she's not a serious type. She's just saying do so I'm sorry to say this. She's no problem. Trash. No problem. Oh, hey, I will I will be laughing at you. What she's talking about. This woman she's full of lies. Uh-huh. But now I can understand that you so are the truth. Mm-hmm. Be careful when you are going to Nigeria and be careful of those that live in Oshodi. Give me father. Boys. They have killed a lot of people. I only thank God they didn't kill me. They almost even killed me afflicting me with a lot of things. But because I'm not that kind of a person that, you know, I'm also a guy. I know how to talk to them. If not because of that, maybe I wouldn't be here today talking to you. I might be dying or something bad might be happening to me. Mm. So that is exactly what made me go this matter. My purpose of saying this again is just for the people to be very careful when they are traveling to Nigeria and secondly, if Kukusaria or MST MC Udomo can find out about what I just said now, they should get in touch with all these boys. I know they will know everything about them. Their name are Isola Kuku, Shawama, and Ogun. If they can get in touch with them or find them. Okay, hold on. Hold on, hold on. We called, like me, I direct the matter to IGP because ó ní ojú àwọn ọlọ́pàá i'm saying it authoritatively ó ní ojú ọlọ́pàá tó lè mú MC ní orílẹ̀-èdè nàìjíríà ó ní ọlọ́pàá tó lè bá a sọ̀rọ̀ ó ti yé bẹ́ẹ̀ but yes and um, it may not you know when you are talking to me i said okay oh these boys they must be under him he may not know anything about it but they took you to his hotel according to you and they said to you that if those people don't bring money to join the money they've And if that your friend doesn't have money, they are going to throw you from that officer down. And they even tell you that they can kill you that place. Listen now. They say if they kill you there, they will just put you into sack and go and throw you away. Eh, That's what they said. Uh-huh. So, the story is very long, but we're shorten it. After the issue I think you also report in Nigeria before to police before coming. Of course, I went to the next day when they released me. I went so they didn't release you that day, and that day was your ticket. You supposed to you it means you are going to buy another ticket or what? What happened to your ticket? Because you missed your I flight missed already. Flight. I missed my flight. I'm supposed to fly with Lufthansa back to Germany, and immediately they released me on that 27. So I tried to speak to some some of my friends, and they said you have to go and report this in police station. Then I went to police station to report. In fact, I have to do that because if I come back here, they ask me why didn't you come to work on the 27th? And I, if I don't have any good reason, I might look my and I lose my job. So I had to go to police station and make statement, get the police report. Then that was on the 27th. And while I'm doing that, I told my wife please just kindly get me another ticket any flight available. okay so your wife had to get you another ticket that one is is, is gone. Hmm. yes with Qatar airline so I have to fly with Qatar on the twenty-eighth. okay. Uh, around around seven twenty. but 720. okay okay hold on hold on please I have a question for you because we jump some things because after that they will take this matter to another level now You said something that after holding you, holding you, I mean, hold you ransom, then that's when the lady now, they call that girl you know before, isn't it? And she now said that, okay, you, you are owing her money, isn't it? You ask her, but why do you do this? You know, nǹkan tó o, nǹkan ní ìgbà tí wọ́n ti yóò dùn For those of you, I'm going to explain. I'm just want to. So, nígbà tí wọ́n ti that lady wants to ferry fẹ́ so ti yé ó wá yọjú sí Eh? In 2013. Okay, the lady you want uh, I mean that you dated 2013. That lady now, after holding this man ransom, so the the lady now appeared. They they call. I think they called the lady to come. So after when the lady appeared, the lady now demand for five million. That the man said, for what? He said you are owing me five million. And that's what I want to collect here now. You understand me? So even the one million and all those things they collected itself, they just maybe after some time they noticed that there was no money again because they collect the ATM, they took everything, all things. E, I mean, they wave on. I think they want to sell. They you know they you know they took all his things. They collected everything, and they noticed that there was nobody to call again to get the five million but all things they collected also when you calculate it is get to five million but they now releasing later yes it, it's up to because the jewelries we don't know how much it was we don't know how much the wristwatch and other things that they collected from him you understand me so one thing i want you guys before please i might be no hold on for me please i do tell you guys that a lot of ladies are very terrible right now this lady The man said to me, because I asked him and he was cursing himself, he said, ah, that time he wanted to marry him, he was in abroad and the lady was in Nigeria. But he lied with pregnancy and later they are no longer together, you understand? He, he was sending money. They are even exploiting him. And you know the way Nigerian ladies, sorry to say this, when they are dating somebody in abroad, they always stay there like a fool. You understand I me? Mean, they use them, they play on people's intelligence. And that time, the man now what? there's, there was separation between them. And after a few years later, the man, it, what was long ago, the man just got married not even 10 years ago. And the issue of 2013 is more than 10 years. You understand me? No, I think it's 10 years. Eight years or nine years ago, the man now got married. You understand me? So there was nothing between there. He's not holding this person. But he knows these Agbero boys, that lady. He knows them. That I do tell you that these girls, when you date some of them, Some of them, they destroy your, their boyfriend, they destroy your life. This man is just, let me just tell you what, what happened. They use these people, they kidnap. They kidnap this person because they just believe that, okay, torí about you. yọ, ó kàn máa gbé mi dákẹ́ ni kò ní Nigeria. And this man said to me now, excuse me, he said, never his life if you never step his feet again in Nigeria. He said, even if he died, they should bury me, bury him in Germany or he travel to another country they should bury him there as he said he's not going to go to Nigeria you understand me because what if you are one? he was telling me that what ti gbé wọ́n gbé lọ sókè pátápátá yẹn pé tí wọ́n bá rí owó yẹn wọ́n máa sọ and if he died they are going to pack him in the sack They're going to throw him so when I tell you at times that these people they say Auto oh, Bola slender people you know what make me you know even yourself you said that. <laughs> anytime i'm talking that i'm crying he used to say that hey Auto Bola Ija is a funny person he always used to you know they never take me serious abi ṣebẹ you know sọ bẹ́ẹ̀. yes i said it to you now. Uh-huh. he said he, he came into my under my platform and said, ah Auto Bola <laughs> Auto Bola i don't know that you are you know so a lot of those boys i know MC as i'm bá ṣe ń sọ̀rọ̀ bye bye torí wọn torí táàrọ̀ bá ti dáràn ẹsẹ̀ tẹ́yẹ àmọ́ bó ṣe ń pàwé yẹn ẹ má bínú ẹni tó bá jẹ mc ó ti yẹ bẹ́ẹ̀ kò ṣe pé but ẹ̀ eh, eh. so but what happened to this man the lady now is um, is working with them, those people so some ladies tẹ́ bá dẹ̀ rí lórí facebook tẹ́ bá rí wọn the lady is on facebook o oh, but he use fake accounts going up and down they looking for victim you understand me so they looking for victim àní gbogbo àdúgbò tí màní náà lọ tó ti lọ ṣe charity yẹn náà gbogbo àdúgbò yẹn àdúgbò wọn Ọ̀ṣọ́dì wọn gbogbo àdúgbò MC ni. ibi airport road tó sọ yẹn kò jìnnà sí ilé ilé MC náà mi ò sọ pé MC o hòtẹ́ẹ̀lì MC náà dẹ̀ ni wọ́n sọ pé wọ́n gbé lọ yẹn so Nigeria IGP ẹjọ́ sà ẹjọ́ sà ìjọba wa dá sí because already it's going to police Germany police tomorrow so they are going to document the issue properly already it's been reported to German police Because I'm not in Nigeria. <laughs> no, you are born in Nigeria. Excuse me. Excuse me. It's because of people we are denied. Wait, wait, wait. You are originally born in Nigeria. I'm Nigeria. I'm a German citizen. I don't have Nigerian passport. I took visa to go to Nigeria. But I renounced my citizenship. It's not compulsory. You can't force me to. I can claim I'm an adult. I can do whatever. I can nationalize myself. eh, because the people have want you. Even me too. There was a time I was saying that I, I, I don't feel like going to Nigeria. Everybody, tó bá ti rí hold on, don't let us argue. I'm not saying that, saying that you are, you are wrong because you just escaped death. Okay, if they kill you that two, two days ago, then you will not even have grace to be saying this, okay? So, I know what you are feeling and I know what you have seen. That's why you say you are no longer going there. And even me myself, the other day, I said, hey, if i if i don't have anything in nigeria again i will talk about nigeria i can be wearing kí n máa wọ jàlábàbà kí n máa wọ fi láti máa avoid nigeria you understand me so if tí àwọn èèyàn tí àwọn all these terrible people tó bá ti wà ọ̀rọ̀ to you tó bá ti rí ọ̀rọ̀ fíìmù nigeria then you will not just i know that's where you how you be feeling now before you said Auto used to you used to catch cruise Even you and your wife will be talking that, hey, this woman, let me just laugh more. She's funny to you. All what I'm saying then was like funny thing. But it's not funny. Up to today, as I'm talking now, as you are talking, some people who have not been a victim, they are still, it is a strange thing. But who have been a, I mean, who have been a victim will never look at it like a joke. And also, most, most, most of them, they're going to listen to this that are going to come on my platform, that even is still my platform, drink trouble, I mean, making trouble with me. They are evil people. And they be calling you blackmailers. She blackmailed them. Be blackmailed them. Do you know how many people these people have done such things to? But you before, you said you used to make fun of me. Because you too, you, you, are, you are from... Uh, I'm not going to lie. I laugh everything you talk about. That I'm lying now. Because Hmm? But if they throw you from up uh, hotel, um, I mean, MC Oluomo hotel now, and throw you down and put you in the sack, uh, uh sack bag and go and throw you away, you, you, you, see? The Lord, so that is why when Otobola also is talking at time, don't, people should stop laughing and say that Otobola is the blackmailer. If or else, you will experience them, all, oh, but let's wait, wait. Now, look at the lady working with them. All these people have people working with them. A lot of people are being killed because of their money a lot of dead people tẹ́ bá rí lójú títì they are just innocent people tó kò ṣàgbákò obìnrin míì tó jẹ́ pé obìnrin those ladies i'm telling you that they work with these terrible people the lady after kidnapping this man holding this man they now call the lady tó ti fẹ́ rí ó five million ìyẹn lówó kíni ó lọ jẹun lówó ni ìyẹn ni ah, you are just twenty one àbí twenty three àbí twenty kíni ń did you have five million are you working Where do you work? Maybe I'm the one that is giving you money. I'm giving you your money, money and your fat, I'm your family. I'm giving your mommy, giving you, do everything for you. And now you are, you say I'm owing you. What do you do? What are you doing? What do you do for me? That I'm staying abroad. I'm the one I came to Nigeria to, to visit. And then I saw you. I said, okay, I want to marry from home. <laughs> he said, I want to marry from home. He said, this man says since that time, he met that lady. He never prayed to, to date, to marry anybody from Nigeria because the lady was too horrible for, for him. And now, because he know he's living fine and he have children, they are said maybe just posting his children on his phone, I mean on his platform. And he now say, okay, well, do you know what? This man, the family of that lady, they know this man, oh, They now call, the way this man call, now call later that, ah, this is what this, this person did to me, oh. They kidnapped me now and he came and said, I'm owing, the, I'm owing her ah, 5 million. He said, yeah. Ah, The brother now started talking that even this lady, there was a time he said his father up, he said his mother up, I mean the father up, that the kidnapper armed robbers should come and rob them. That the armed robbers should come and rob them. And who is those armed robber? There are some of those people working in the garage. You understand me? They will go and rob in the afternoon, in the in the in the evening time. They will come again in their daytime to be so to, to tell you that they are working. You understand me? Every time we are talking like this, we are calling attention of people. They should do something about these people. And that's why now I want this man. I could, the man gave me a voice note. He gave me a lot of evidence. He gave me everything that happened, including the bank account. I'm going to post it, the uh, police uh, report, everything that happened. But they never allow him. I said, why can't you take picture of them? He said they collect his picture. How can uh, uh, he, uh, <laughs> he, he said they uh, <laughs> they hold him ransom and they, uh, uh, he should be taking picture. How can somebody that they kidnapped to be taking picture because I asked because hmm, he, the man and I want to do video to see the face uh, this man's face he was crying I took your picture that time when I call you back to have video call with you when you are crying because I was thinking ah go ma lọ tún yá go support to Bola o because me I want to just stay on my lane Auto Bola ń borúkọ wọn jẹ́ ni o Auto Bola ń borúkọ those ladies those ladies. I will even send you the report of the police here because the German government is not going to take it lightly and it's going to affect so many people that are trying to get visa to come to this country. That's number one. Number two, they will have to tell all the their children or everybody here, all their citizens to be careful of Nigeria. If they can do such thing to me, that I call myself a Nigeria before. But it's not Nigeria that is doing. It's all this union and the MC boys and co because now they measure MC. They all of them that are in the garage, they well, anything that happened, they measure MC. You know me too as a woman. I said these people used to steal. They used to do many things. They say it is like they there. They are just he just ate them. The MC is good. All these people are good. I said you see oh, MC. I mean IGP. So that's why the man said uh, some people are going to go to police station tomorrow. I say ah, police will not do anything. When I was complaining about them in Nigeria, I had the police, one police from Ikorodu, that tried to give me police to go arrest one person one day like that. They transferred the police to the next day. They transferred the police in Ikotu. Okay? <laughs> So, this person now, I'm trying because the man is crying like a baby. So, this lady, they are operating with their killer's boyfriend. See? When you date them before, physically, they will ruin you. When you date them spiritually, you are in su. This water pool is a I weakness. This is ojojubi koro leleyo We cannot explain. This man cannot tell you all because he was crying. You oh. know, the man took pictures of me. I traveled to Nigeria with luggages, and I came back with Ghana must go. And I put he put it aside like this. My side, like, it's like a, a comedy comedy things. You know, they. <laughs> ó gba gbogbo iṣẹ́ tí wọ́n Ghana must go ní ẹrù tó kù díẹ̀díẹ̀ tó fi sílẹ̀ dáàtì àjọ díẹ̀díẹ̀ tó kù wọ́n wá kó sínú Ghana must go èèyàn tó wà valuable àti gbogbo nǹkan tó ń rà kan fẹ́ kó lọ sí kínní everything is gone it is a go they collected it you see the way weapon they collected from that man na this man this their girlfriend going to wear it so they be telling you like this on Facebook so you see it you be saying that <laughs> you want to go and steal somebody's baby you will know that they steal their boyfriend is a thief they will open i do tell you that these people will go to people's shop they will go and see people's things and open a restaurant i mean a shop for another lady and they go and put so, those things they stole to somebody's to their wife or their girlfriend's shop and they'll be showing those ones to you on the line and then you want to die and they'll be telling you you <laughs> Ọlọ́run ti gbàgbé those of you in abroad Those of you going from Canada, from America, from Germany, from London, this man said you should be careful. He's just going back. Oh, you know, he went there. He didn't go for Christmas. So oh, he never, he doesn't have father again. No mother. He said he always go there to take care of. He only go there to take care of those orphanage home. Because he been sending things to there. And the owner, I mean, the people working there, they say, ah, you only sending things. Come and see this, your children. And he love to take care of people. And even getting to Nigeria, àwọn kan tó máa ń ṣe ṣáàtì pẹ́pẹ́pẹ́ àwọn rédíò station kan wọ́n tún pè pé ẹ wá o ẹ wá bá wa wọ́n interview wọn ó tún sọ̀rọ̀ múnà ibẹ̀ yẹn gan bẹ́ẹ̀ tún ṣe dé Nàìjíríà tẹ́ sọ pé kọ́ máa tọ́jú àwọn yúùtù wọ́n lè nìkan lọ fàyè wọ̀nyí àwọn tó ṣe sọ pé Òṣòdì yẹn mo ní kí n gbà tó ń sọ̀rọ̀ torí pé wọ́n ní wọ́n pè wọ́n náà sí station kan like um, that few days they know wọ́n pè wọ́n pé kí wọ́n wá interview wọn ó dà pé kí wọ́n lọ sí Àgídìgbò Àgídìgbò kan náà lọ but orúkọ ibì kan náà lọ mi ìfẹ́ dárúkọ bẹ̀yìn so wọ́n ní wọ́n ṣe sọ àwọn dẹ̀ sọ pé kí o gọ́ọ̀mẹ̀ntì o àti gbogbo Nàìjíríà they to help Nigeria for I mean the students I mean the youth kìnìkan kìnìkan múnà kí lẹ́yìn náà kì í ṣáà sọ pé gọ́ọ̀mẹ̀ntì ni o but mo ní kí lẹ́yìn náà lọ sọ pé máa wà Nàìjíríà máa lọ sọ pé kí wọ́n tọ́jú kínní àwọn tó bá tọ́jú students àbí youth àwọn ọmọ gáràjì ò ní pọ̀ báwo làwọn mc ṣe máa rọ́mọṣẹ́ wọn ò lè rí báwo ṣe máa ráwọn èèyàn tó wọ́n máa gborí facebook kan tó máa máa búlì káàkiri tó máa rí tọ́ọ̀gì tó máa ráwọn èèyàn sọ́dọ̀ lè so orí orí burúkú ní so ìmọ̀ní that thing also can cause but the nevertheless the story now is that we need justice o kí lórúkọ àwọn tó kí n tó wá gbé yín you don't know the name of the soldier but they will be able to tell you the name of those soldiers maybe they are original or fake by the time they are being arrested kí lórúkọ àkọ́kọ́. how do you know the soldiers are fake. My dear sister, hmm? how can children uh, just came to arrest you or just to body you without even giving any letter or telling you, uh, ah, Mr. Wilson something? We are looking for you. We have done this. We have done that. They just body you and threw you into the van. And this. And ah, you never do anything, oh. And on your on your way to the airport, on your way to the airport, go. And even even if they are if, if they are if they are, uh, if let's say they are original soldier, they have to take me to like barrack. They took me to the street, like a corner place, and they ransacked all my bag, broke everything, took all my money. How can social uh, uh, genuine soldier work like that? Hmm. hmm. hmm. They are not genuine. But Akaimoye àwọn we we had a lot of story that some people we, we some people we we have on this you know, social media we've seen a lot that even some will be soldier for real but they use this uniform for something else. I'm not saying they are real soldiers, we are saying now, but they put on soldiers thing and they now hand over you. After taking you, they now will hand over you to uh, the garage boys. And those garage boys now took you to looking for a place to just keep you for you not to be outside because they don't want to wọ́n fẹ́ gbé yín lọ nínú igbó náà ni torí àwọn ò ní ráyè lọ sínú igbó if not tó bá gbé yín lọ nínú igbó náà ńkọ́ ó ti yẹ yín wọ́n bá gbé yín hotel so an MC have hotel Saria Coco Saria also have hotel no when I was speaking against Coco Saria's hotel then people hate me they say eh, eh, she's enemy of progress she's enemy of progress but they took him they took this person to the hotel now do you know you you listen Eh? Go lodge in any of the hotel if you are traveling from abroad. Did you? just... Excuse me. Even if you lodge to the hotel, it's possible they protect you. If if, if let, let me tell you, let me tell you the way they work. You understand me? If you lodge to the hotel now, it's possible something. I mean, nothing will. I mean, they may try to protect you to create impression that they are better than others. That you know, but they will create impression like you are now you know somebody you lodge. What is name of hotel you lodge? that they came to bundle you. Because even that hotel in the front, because you are still in the hotel, coming out of the hotel, in the reception or outside the hotel? Outside the hotel to take Uber. Okay, you are outside the hotel to take Uber. That's when they just come. They've been waiting for you. I mean, I want to ask you, did anybody know that you are going back that day? Did you report me? Did you did you inform anybody that you are going back to Germany? I informed, I inform like three to four people that have to leave. Okay, those people you inform also, and uh, they are also suspects, okay? They also suspect, but the main issue is that... Stabola, yeah? The name I if they really want to do work, they can get that Ishola Kuku, Ogun, or everything will be settled. They are in down Saudi. Okay. Ishola Kuku. Okay, MC Oluomo, we know the, they will know surely. Kuku Sarah knows that Ishola Kuku. That is his younger brother. So if they can get any of them or that lady, okay. But you said something again. You said that time they wanted to collect money from your friend. That they need money, they are calling. They said you should call people that can send money to you quickly. You said they use number. Those number they mistakenly used to call. Should, should I post it that you sent to me? Should I post their number, those number on the social media? Because police. Because I have to give it to police tomorrow, please. Okay, I should not post it. Because Nigeria police, as we are talking right now, also, things are going to be done about if it. Nigeria police are interested in the case, they can easily send message to you. And if they need it, I will give it to them. But if you post it on the social Nigeria police, you think they will they will look at us as if pé eh, kí ni wọ́n fẹ́ sọ. Wọ́n máa you know, you know they see ah, ah, if, you, if you post the number, some people might call them and tell them this case uh, the guy has uh, Then I called them and said to them, ah, the guy has gone to Octobola to report your case. they are here so, now. Even this, one, eh, even this one I'm doing now, I'm not supposed to do it. But because I know I will never in my life step my foot on that country again. <laughs> and whether I get justice too or I don't get justice, I will go to the German police tomorrow. I will explain to them. And those information I have to give them, is all what I have given to you. But please, don't give them the, don't give the phone number out. The phone number? you want to make any, yeah? The phone number of those criminals, eh? No, no, no, no, don't give it out. If police contact us, or contact you, or find which they can, there is a way I contact you. If anybody are interested in this case, they can just send you. Can you send us the guy number that was kidnapped? Then I will give them, my, you can give them my number. You have my number with you. And they can call me. So then if they want their number, I can give it to them. But if you post it on your platform now, anybody can call them and tell them to move. Okay, thank you. I heard you. That's good. So if anybody wants the phone number of the guy that was kidnapped, then you can please contact me. I will send it to you. Okay? So if anybody wants it, I will contact, contact me and send, I will send it to you. But make sure you are relevant, not that, uh, because some people also, they want to, they want to, although, anybody also, sorry, I want to tell you this also, if you are a blogger, you said you want blogger also to carry this issue so that awareness, you want to create awareness for other people not to fall victim, especially those who are traveling from abroad to Nigeria now. Eh? I said, yes, that we don't know those that they have killed before. Because I'm alive now, that is why I have reason to explain myself. Hmm. I don't think they have killed me now. You, you think you will know anything about what is going on? Hmm. Hmm. Hmm. Hmm. Exactly. It's not a matter of this thing. If they have killed me, you will know nothing. Hmm. But now I'm just telling you, be careful. You know how many people these people, uh, you know how many people they have killed already before they do such, such thing to me. Do you know? Mm. You cannot tell. This is what they do. So we have to be very careful. And what funny to me, what surprised me is that a lady you have dated before, so after they kidnap you, they took you to their midst, and now this lady now, they caught this lady, he show face again, and he said he need money, five million also. My dear sister, hmm? okay, let's put it like this i know i know it i know that. okay may assuming that i am hoya is that the right thing to do. no i know you are not holding her but she because already. No, because already she's working with bad gang. She's working with them. They are like agents. I do teach people that they should be careful about some ladies. They say you, you hate lady because they are beautiful, because they go to they they go for I mean, what did they go? One man you have um photo shoot, they don't post it, they are beautiful. You understand me? This lady ó ti ma ó ti ń sọ yín ti pé ó dẹ̀ ti bẹ èèyàn náà tì yín ó ti eyín mẹ́yẹn ó to ó ti ń sọ yín tó ti pé life yín settle yẹn ó ti fáwọn because mo sọ people wọ́n máa ń wá girls to wọ́n máa way àwọn èèyàn tó lówó lọ́wọ́ àbáwọn tó bá wálé tó máa wá wá ni wọ́n nírọ́ ni they are rich majority of what they all what they are gbogbo nǹkan tó kó jọ owó olówó èpè ni. Oh. <laughs> Do, do you know one thing now? The money they collected from you now. The money they collected from you now. You know, they will give to some people. And those one will be saying that they are nice people. Eh? You know that? They will give part of the money they stole from you now. they will be giving it to some people. They'll say they are doing charity. They'll see, they say, and they'll be praying for them. Àbí bẹ́ẹ̀ kọ́? Some people are praying for them. Nobody love fún wọn lára owó tó ń gbé lọ́wọ́ yín wọ̀nyẹn. Àbí bẹ́ẹ̀ You are right, correct. They'll be praying. They'll be praying for them. See, I want to be when we are saying the truth. Thank you for coming, for calling me, and I know God is really working for you to call. I mean, to come under my platform and stated this that you have been making fun of me for complaining yeah, about him. The uh, thing is, I my uh, Auto may Almighty forgive you. May you not see that evil again in your life. In Jesus' name. May you conquer your enemy. Eh, so uh, uh, it's not funny. It's not funny, but anytime you say to the other to me that you always laugh and make fun of me. It's like, no problem, sha. We thank God for everything. I never comment. I never said any Yes, because you are looking at me like taking on saw. Kí ni wí. A jester. Uh-huh. But for me, you cannot see me comment and say any rubbish. Or I, I, I, I but just jest. Just laugh at me. That is a liar. When somebody is laughing at somebody, ó nírọ́ Hmm. That's good. Anyway, thank God God has saved you. You are right now in Germany. God bless you. Uh, God bless you. But now you want to go and report to police in Germany. It's going to affect people who are going to have visa. And already do you hear that they wanted to deport some, I mean, they even the government of uh, Germany want to deport some people. Do you think he cannot eh, help? he want to, although he can, so they want to deport some people. And you don't think he cannot affect other people by get them for getting visa? Number one, I don't pay for uh, such things to happen to anybody. Like maybe they deport people back to Nigeria because of my situation. But do you think if I, they have paid me now, will you be happy? No, how can I be happy? God uh, forbid. So why won't I go exchange? And you, you live in abroad. I'm supposed to be back to work on the 27th. I have a reason police have to know. I'm a German citizen, so they have to see what happened to you. Why didn't you come to work? What happened to you? I told my chef, or we call it chef, sorry. Uh, I'm trying to speak German now. So we call it, we call, we call it um, boss. So I have to explain everything to them. And once I told them everything, they have to ask me to go to the police tomorrow and stay home for 14 days, not coming to work mm. so that I can take care of myself. Today I've been to hospital. They broke my recommended glasses. Look at my eyes. I see. I see. Look, hmm. I see. Even getting better now. Yes, I saw it. I... Who are you to come and arrest me? Who are you to come and kidnap me? The only person, if I'm going to use you, uh, Mrs. Bola, a money now, or I'm owing you anything, the best thing you can do is to call the police to come and arrest me. And I will go and explain myself laws to go and take law into your hand. This is not even law into No, wait, anybody. wait. Even some of those people, I the points the what I am so so so happy for one thing that all story that we've been telling here we are getting backup. We are getting confirmation by people now saying things out. And but do you know those kidnappers also? There's some people that always, wait, wait, excuse me, sir. Do you know there's some people that always give reports, that always report to them before they they kidnap? And they lie against some people a lot, I mean, most of the time. Even here on Facebook, you can see the way they treated me. They said they want to bring people down, he hate people pro, who, who are progress, they are this and that. They never say anything bad in what people have done. So, hmm, we thank God for your life tomorrow, today now, if I go to that police station to report, there is no way I will not mention MC Oluomo name and Kuku Zaria name if they cannot produce those boys out. Because I will tell them one of them is Kuku Zaria, one of the top agbero in Oshodi. And you tell the, uh, the um, company belong to one of the agbero too. So I will mention these two names. And the only place they can do their rubbish is Nigeria. If they come here, they will see what I will do to them too. I, and I'm not ready to go back to Nigeria again. There's a lot of country I can, I can go for vacation. And I will keep on supporting the orphanage children from here. There's no need to go. I don't have a father here. I don't have a mother. I don't have brother. I don't have sister. I mm. don't have wife. I don't have children. I don't have anybody. So what's the point of even going to the country because of these orphanage children? So, but for them, if I see any one of them here, ah, they will be in trouble. Don't don't worry. <laughs> don't worry. They will be oh. in trouble. Ah. no, they cannot use that deal for here. They cannot use all those rubbish. If I see any one of them here, they will be in trouble. And I'm going to police to explain everything to them. But I want the whole world now. This is only place they can see. Okay, my advice. Okay, whatever you are going to do by, you know, you uh, oh, just keep that to yourself. There is also uh, a woman that normally support them oh, in Germany there. Oh. Ẹ má jẹ́ kí àkàsẹ́ẹ̀tì gbọ́ o. Oh. Ẹ̀hẹ̀ tó ló máa jáde fún. Mm-hmm. Okay. Or you can call her, you can give her my address. Is she crazy? Uh, no, no, no, no, no. I'm just telling you that he always speak for them, support them. Anybody that speak about against them, he always go for people like. You can speak for them, but you cannot speak. You cannot Okay, let's forget about that. Let's forget about that. Let's forget about that. Okay, okay, okay. Hold on, hold on. Before I forget, lest I forget, I have something to say tó bá ti parẹ́ pẹ̀lú aago mẹ́rin tí mo ní bí kí mo fẹ́ ṣe I say people are threatening that if they give me here now and they put me into sack they will just throw me away àwọn tí wọ́n tó mi lọ́jọ́ orí beating me using stick to brush me because you look at my face. I see I see I see people àwọn tó bá kọ̀ ló lè sọ okay ní tí mo fẹ́ sọ fún yín ni eléyìí my advice for you now. mo ní eh, recommended glass wọ́n pè ẹ̀ṣẹ̀ wọ́n pè ẹ ṣe nǹkan kan tí wọ́n bá nà yín dáadáa bẹ́ẹ̀ wọ́n bìlí pé wọn ò ní rówó gbà ní moscos tí ẹ dúpẹ́ pé wọ́n ti ẹ̀yìn bọ́n sẹ́sẹ̀ yín kó tó di pé wọ́n tún ní pé máa lọ. but nǹkan tèmi náà máa ṣe fún wọn. ẹ má wọrí ẹ má wọrí nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ jẹ́ kí ẹ kọ́kọ́ lọ bá ọlọ́pàá náà ẹ má ọlọ́run gan ọlọ́run ẹ ẹ ìyọ̀tẹ́ bá wọn ṣe keep it to yourself and i want to tell you i want to advise you for one thing because a lot of them now they have your phone number because they collected that phone the phone either is a Samsung or wait wait. my dear sister tó bá sì jẹ́ a gbára if you want me to call my phone number kó pe nọ́mbà mi bí kó jẹ́ pé inú Europe ló wà tí ayé ò bá ní bàjẹ́ àbí ẹ̀mọ̀ kan kí wọ́n kidnapping ṣáwọn ilé ìgbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ bẹ mi ẹ dúró ẹ má bá mi jà mo sọ fún yín for your safety wait. my black sister no safety kò sí nǹkan kan tó lè ṣe nínú ibi nínú ìlú if it is Nigeria wọ́n lè ṣe nǹkan tó bá wọ̀ ẹni tó bá gbọ́ ọ̀kan tí mo sọ anybody that listen to this you can easily get my number if they born your papa or they born your mama well call my number tó bá ní lọ sẹ́wọ̀n bí wọ́n kidnap ọ̀ no. Nigeria is a is a they is something to them they killing eh, when when when they kill. But you don't allow me to even say what I want. Let me explain myself now. I've said it before that for your for uh they may not be calling you, but they can be telling you because all these boys, all these bad people, they are people oh, all over the world. I tell you, there are people all over the world. You understand me? And uh, I said, if you can change, wait. I said, if you can change your phone and your phone number after the case is good. You understand me? You can change your phone and your gate because they collected the phone and because they can be hacking you. They've done that for me before. They hack my phone anywhere I go like this. They trouble me. They do many things to me. You understand me? So I'm just telling you, I'm not saying it's compulsory. I know Germany is not Nigeria. Okay? And you know these boys also. Uh, you know MC now is connected. You know now. Hmm. Eh, If you don't try it yet, nobody nobody tó connection won't go. Even when I was talking about uh, MC and Odo and Co. And Co. Here, did MC talk? But they do something for them on the net. Mm, they support me. They do their president. What kind of connection? We see later, we see later, we see later. No, no, no, no, don't say that, don't say that. Don't say that. The president, eh, excuse me. Ah, ẹ má bínú, ẹ má bínú, ẹ jẹ́ máa pè yín padà. Ẹ má bínú, ṣẹ gbọ́. Ẹ jẹ́ gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Ẹ má bínú, ẹ jẹ́ máa pè yín padà, ṣẹ gbọ́. Ẹ lọ tẹ́kẹ̀ ojú yín, bójú yín ṣe wú yẹn, ojú yín ń dàrú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ ṣe, ẹ lọ tẹ́kẹ̀ ara yín ṣẹ gbọ́. Ẹ ní sùúrù, tó bá tí tó bá tí bá tẹ̀lé bayọ̀bọ màá rí justice ó sùn ọ́ for example now irú bíi tí incident yẹn ti happen if it is here now the first place they will go they will go straight to that hotel and check the camera of those boys that kidnap me because camera máa wà gbogbo bẹ̀yẹ so irú bíi ìsìn mo lọ sọ́dọ̀ ọlọ́pàá ọlọ́pàá tún béèrè owó lọ́wọ́ mi. okay okay gbé lọ́wọ́ ẹ̀ ṣé ẹ̀rí tó yàtọ̀ síra wọn. ok ẹ sọ bẹ́ẹ̀ ni ọlọ́pàá ń béèrè owó lọ́wọ́ yín pé tí wọ́n bá fẹ́ track wọn ẹ sọ bẹ́ẹ̀. police report just ordinary police report pé something happen to you I paid thirty k. ok for the police report. bẹ́ẹ̀ni. ṣe láti ṣe bẹ́ẹ̀ yín fúnra yín lẹ kọ statement yín àbí ẹ sanwó kọ statement. statement yàtọ̀ sí police report. ok you pay ok maybe.

gbogbo owó ẹ̀ tó gbà yìí lò ní gbogbo nǹkan báyìí wọ́n dá yìí tó sì ní ẹ̀kú ni wọ́n á dẹ̀ ráì ti federal government wọ́n tí ìka sọ wọ́n tí ìka sọ wọ́n ń ta ní ìṣirò ìjà ara wọn ni wọ́n dẹ̀ fi bàtà ya ara wọn àwọn èèyàn tó wà ń bẹ́ẹ̀ jẹ́ ni torí lórí burúkú ni gbogbo wọn àwọn olóṣì ẹ̀dá gbogbo ọtọ́ dẹ̀ dáwọ́ tó ṣiṣẹ́ yẹn wọn ò ní fi ọdún ìwọ̀n ní parí ẹ̀pẹ̀ láyọ̀ tó bá lẹ́bi gbogbo wọn máa bá lọ ni kí ni mo ṣe fún yín ẹ̀dẹ̀ gbé mi lọ sórí òkè àjà ẹ̀dẹ̀ tírẹ́sì láìpù mi ṣebí ẹjẹ ń sọ fún ṣebí ẹlòmíì ni wọ́n pa tí wọ́n gbé lórí àjà yẹn wọ́n làwọn máa dùn yín tó bá pẹ èrò owó fún wọn rárá tí wọ́n bá sọ yín sókè láti ìsàlẹ̀ náà kọ tọta yín lọ jáfọ. ìborí má bàa ṣẹlẹ̀ bí kò sọ pé kó má bàa ṣẹlẹ̀ sẹ́lòmíì ni mo ṣe sọ ọ̀rọ̀ yìí it's not because ẹ pé ẹ wà kẹ́fù òkè káwá gbàdẹ̀ yẹn ẹ̀yin mo rí ẹni tó ti ṣerú nǹkan bẹ́ẹ̀ fún tó ti padà nù. Ah, wọ́n pọ̀ wọ́n pọ̀.

tí mo wà bí ìdí mo wà bí wọ́n pè ní six o'clock pé Mr. Adékúnlé wọ́n sì pé ọ̀wá ka news yẹn tán wọ́n á dẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi màá dẹ̀ nǹkan tí mo dẹ̀ máa ń tà láti sọ ni pé ẹ jẹ́ ká ṣe báyìí ọ̀nà tó lè fi ṣe tó lè fi tààrí. ok ṣáà nígbà tí mo lọ sí Nàìjíríà náà tí wọ́n ṣe pè mí sórí live tí mo sọ̀rọ̀ ńbẹ̀ kí n tó lọ Nàìjíríà ni mo ti máa ń sọ ọ̀rọ̀ ńbì wọ̀ ọ̀rọ̀ tí máa ń sọ kò ṣe pé ọ̀rọ̀ kan tí ò ta nǹkan tí mo sọ lórí rédíò for example gbàtẹ́gbọ́n ẹ kí ni nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀ ṣé mo ní ìjọba òdá ni ṣé mo ní nǹkan kan ṣẹlẹ̀ ní pé ẹ báwọ̀ àwọn youth ẹ jẹ́ káwọn youth náà kàn ríṣẹ́ ẹ tún gbogbo nǹkan tó bá dákẹ́ ẹ tún ṣe ṣé yẹn bàjẹ́ ni. Hmm, kò bá a sọ kílẹ̀ ni mo ṣe ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn nítorí pé ibi tẹ́mi náà ń gbé mo rí pé wọ́n ṣe ń hùwà rí wọ́n ṣe ń ṣe nǹkan rèé nínú ọ̀dẹ̀ lọ́mọ mi ìmọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ future kọ́ náà fẹ́ lọ sí Nàìjíríà kẹ́rù máa bà ilé làbọ̀ mi oko kò sí ìwúrí kọ́kọ́ làbọ̀ mi oko èèyàn tó bá pè fún mi pé kórè èkó délé ìyá láyé ẹ̀ ló ń fún kò ní dá èmi ò ní kórè kọ́kọ́ délé àwọn èrè mi ti wà bí I have my children I have my wife wọ́n dẹ̀ níbi tá a sọ̀rọ̀ bá wà lèèyàn ń gbé kò sí ibi téèyàn kú sí gbogbo ilẹ̀ ni àwọn kan á ní táwọn bá kú wọ́n gbọ́dọ̀ gbá wọn sí Nàìjíríà by force tèmi bá ti kú kọ́tẹ̀ lọ sunmí gan káwọn mi gbé kọ́ má ṣe wàhálà kọ́ gbé orúkọ rẹ̀ ga síbì kan kọ́ máa ṣègbésí ayé wọn lọ ẹni tó yìnbọn pa àtẹni tó jù látòrí òkè nígbà tí covid bẹ̀rẹ̀ ẹ̀yin ò rí bọ́ ṣe ń gbé thousand of people tó ṣe mass burial àfún wọn ṣé ayé parẹ́ ni so a kò máa ń tètè àwọn nǹkan míì tí kò yẹ ká máa sọ pé ká máa ń kà ní karamọ èmi ti kọjá gbóòrùn nǹkan bẹ́ẹ̀ mẹ́ntálítì mi yàtọ̀ so gbọ̀n yí pé nínú ìlú tá à ń gbé yìí kò sí bàbá lápò náà mo sì lè sọ anybody tó lè try rubbish pẹ̀lú mi tó bá pa mí màá get justice wọ nàìjíríà sì tó bá dọ́dọ̀ ọlọ́pàá wọn máa ní kó tó ń wá ìwọ tó ń ṣèkà fún tó ti gba ogun owó ẹ tán tó ti kó gbogbo nǹkan ẹ tán tó ti bú náà ti expect kò ti rówó àkáàtì mi mo send sí ìnà wọ́n withdraw owó mi kù eight hundred naira. ẹ̀dẹ̀ tó ẹ̀dẹ̀ tó lọ nàìjíríà yẹn you have more than five million there to go and buy things for that children and take care of them you take care of gbogbo àwọn èèyàn tẹ́ so owó tó dẹ̀ kú pé kẹ́ máa padà bọ̀ náà. èmi ò tẹ̀ tẹ̀ mọ́ ẹgbẹ́ mi tẹ̀ tú sí mi owó tó tẹ̀ tó yẹ ọ̀tí ìgbà tí mo lọ print account mi because mi ò rí kí mo style wọn láti máa ṣe transfer online gbogbo kan tí n bá fẹ́ sí. gba káàdì yín wọ́n dẹ̀ gba pin ẹ̀ wọ́n gba káàdì yín wọ́n dẹ̀ gba pin ẹ̀ wọ́n dẹ̀ lọ withdraw owó náà. ẹ ẹ wọ́n gba káàdì wọ́n dẹ̀ lọ withdraw owó mi níbi wọ́n ti ń ṣe yẹn. ṣe bẹ́ẹ̀ máa ń gbọ́ lórí ẹ máa ń rí lórí Facebook pé àwọn ọlọ́pàá gan gba ATM card èèyàn àwọn èèyàn gba ATM amúrọ̀bà ń gba ATM wọ́n máa lọ withdraw owó. ẹ ẹ believe eh, sin is believing sin is believing sin is believing sin is believing. ẹ jẹ́ kí máa send picture kan sí yín sí i nígbà tí mo fẹ́ wọ Qatar airline nígbà tí wọ́n lu passport mi ní ibi tí mo ti ní stopover nítorí gbogbo ẹ̀ kí ni ojú mi bó ṣe rí wọn ò bílí pé mi ni mo wà ní German passport yẹn mo kàn sọ fún màá ẹni mo níṣẹ́ torí ojú mi mi ṣe sọ fún pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ sí mi ó wọ́n kì mí báyìí àwa mẹ́ta ló jẹ́ ká jókòó síbi síìtì yẹn nínú plane nínú flight wọ́n dẹ̀ nìkan ò méjì kò dìde nítorí wọ́n fẹ́ kí n relax ṣe ti rí pé wọ́n ti ń tìrìtì ọ dáadáa ta ló lè ṣe nǹkan bẹ́ẹ̀ fún ní nàìjíríà. wọ́n wo ojú yín torí pé ojú yín ti wú kọ̀ǹtọ̀ pé àbí kí iṣẹ́ ilẹ̀ wà ní passport. bẹ́ẹ̀ni hmm. ìgbà tí wọ́n á sọ fún ẹ pé wọ́n kidnap mi ni o pé nǹkan tó ń ṣe lójú mi ṣe rí bẹ́ẹ̀ ní máa ẹ wá ní òkè nígbà táwọn ọmọ flight àwọn mẹ́ta lájọ wà níbi síìtì kan náà máa kọ́ wa wá ní káwọn méjì kan dìde pé kọ́ lọ kọ́ jọ kọ́ lọ pé wọ́n fẹ́ kí n dá wà bí wọ́n ṣe sọ fún mi yẹn ṣẹlẹ̀ pé twenty six ni kí ni ẹ ṣẹlẹ̀ twenty seven mi ò lè sùn twenty eight mi ò lè sùn tí mo mú ẹsẹ̀ síbi two space tó kù mo bí kí lorúkọ ẹ̀ tí mo gbé pílò síbi orí nígbà tí máa jí twenty five minutes ló kù tá a máa fi dé Munich ní Germany ni mo lajú mo sùn lọ ní. ṣé kí n tó wá sọ nǹkan kan fún yín báyìí ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan yín àti credit card yín àti gbogbo id yín ní ìlú Germany yẹn you got to report it because wọ́n ṣe gbé laptop yín lọ yẹn tó ń gbé àwọn kọ̀ọ̀kan lọ. òun mo ṣe sọ pé fóònù yìí náà bọ́n ṣe ti gbà á dání tẹ́lẹ̀ kó tó tó kó padà fún yẹn pé. bá a ṣe ń sọ̀rọ̀ sí dábàá ti sọ̀rọ̀ tọ̀ nǹkan tí máa ẹ̀ sáni nǹkan tẹ́ ẹ sọ yẹn náà máa lọ sí máa lọ chíǹjì kúrò ní. ẹ ọlọ́run gan ló yọ yín ọlọ́run gan ló bá yín kó sí wọn nínú fi tàn fi gba fóònù lọ́wọ́ yín mọ́ torí pé bóyá ọlọ́run gan ló ti yọ ní pé kẹ́ bá lè lè communicate ọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ communicate mọ́ wọn kò ní kẹ́ máa lọ sí ẹ̀ but ẹ̀ ti sàn ọlọ́run ló kàn ní wọ́n gbé fóònù wọ́n fún yín pé fóònù padà so give thanks to God and you be able to see ọlọ́run lè fẹ́ jẹ́ kẹ́ ẹ rí nítorí pé ẹ ti máa ń wò pé ẹ believe ní nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ so but ẹ jẹ́ ká dúpẹ́ ẹ̀mí thank you for calling so whatever gbogbo àwọn nǹkan tẹ́ send sí mi yẹn náà I still put it them on the Facebook and the police report for the police to know that okay everything is uh, and others wá dẹ̀ fẹ́ share ẹ̀ mbẹ́ náà wọ́n á share so I will put it on the Facebook uh, apart from the phone number, all right you're welcome regard my greeting to your family ẹ ṣe bá mi kí beautiful your wife your beautiful wife and children bye thank you. Uh. òun lẹ́gbọ́n yẹn o gbogbo àwọn evidences this is the luggage ojú ẹni tẹ rí yẹn ṣáà ti rí pójú wọn bú bíbá ti rí. <laughs> ojú wọn wú ẹnu wọn wú ni èlèmí kó àwọn gan ni box wọn lélẹyìí wọn ní two luggage and other ẹrù tí wọn fi wọn luggage wọn blue dẹni wọn fọ wọn gbé luggage padà tó ń gbé padà wá rè ẹrù ojú wọn nínú ọbẹ ni máa kú ok wọn náà wọn gan <laughs> Ọlọ́run dájú mi <laughs> ẹwọ wọn náà wọn gan wẹrẹ ní àwọn ọmọ mc <laughs> ẹ̀jẹ̀mà ah, olórí burúkú ni gbogbo wọn ọlọ́run á sọ fún wọn ṣèbí màlẹ ó ní ó lóun máa ń fi mí ṣe ẹ̀yẹ ni tí bá ti ń sọ̀rọ̀ máa pé let me go and laugh for Tobola sọ you see you see what they done eh, funny i tell you that all you be careful about hmm, the their women women àwọn obìnrin wọn yẹn tó wà nígboro ṣé irú eléyìí tó pe èèyàn sí ẹni tó ti fẹ́ tó rí pé ó ti settle down tó wà ní kó owó wà lọ́wọ́ kó máa káwọn kidnap boyfriend terrible boyfriend kan lọ kidnap kan wá ṣe gidi kan gbowó kan jọ pé iṣẹ́ àwọn ló máa bímọ tí wọ́n ní bímọ àlè tí wọ́n ní ṣe DNA test if you go <laughs> oh i sorry another of them go da they dance for you tó bá rí gẹ̀ yìí sìn bó ṣe <laughs> lórí Facebook tó wá jẹ́ pé o ò lè má dààmú ó lè wà bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí criminals bí ò sí mínà ìmọ̀ wá wò ó and so let me now see ó ní this is ó ní look at the the I will send the paper and uh, all the documents now. You can see all the documents sent to me. The document, the police report, and the account number, how they withdraw money, how much was there before. And this is how he said, look at it. Hmm, let me read for you. Only this is how I returned back to Germany yesterday with Ghana Moscow. <laughs> Let me show you from you. Some of the back. <laughs> ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rẹ̀ ah it is well ṣá àwọn olóburúkú somebody sí ó ní ìgbà tó ń dé já ó dẹ̀ pé wọ́n ti ṣé wọ́n ti wà jáde àbọ̀ ìwà nàìjíríà ó ní this is how I return back to Germany yesterday with Ghana bus <laughs> go he <laughs> now send me, oh, me, I don't want to share those number. The number of the girl. You know, one of the, you see, I'm going to post all these ones on the internet, on the, my Facebook, on my page. Send me. The orphanage home to log it, to log back, to log help. <laughs> You see? <laughs> Ah. Anyway, it is well now. Let me be going. See, I'll send it to, I'll post it on Facebook for you to just see the account number. Let me even post it now. Má jẹ́ n polówó orphanage yẹn, má jẹ́ n gbé mm. Only one I want to do in Nigeria, orphanage home at Yaba you know, he was explaining to me when he was sending the message there what I want to do in Nigeria, orphanage. Let me show you. And this is when what I want to do in Nigeria. Only what I want to do in Nigeria, orphanage home at Yaba. So I'm orphanage yẹn tó lọ <laughs> lọ <laughs> Let me read this one. When I beat and break my age and when they beat me and break my laundry. <laughs> Thank God. Ghana <laughs> must go tó gbé padà wá ní yẹn ṣá. <laughs> Kò fọ́nì o, it is well pẹ̀lẹ́. Kò fọ́nì rárá o, àwọn kidnapper. Táwa sọ fún wọn She, she, ṣé gbogbo she, she, she, she, iṣẹ́ yẹn ṣé wọ́n máa sọ because ó ní returns returns wọn máa kó fáwọn ọ̀gá wọn náà gbogbo àwọn tó ń ṣe òṣì yẹn àtàwọn gẹ̀ẹ́sì yẹn náà gbogbo tó ń bá gbà wọn máa jọ pé ni wọn ní nbori kẹ oúnjẹ nìyẹn nbori kẹ oúnjẹ nìyẹn before before all these girls they go to London America Canada anybody that have paper they go and do marriage they fake it they can be pregnant for another person and they will put the pregnancy to that person fóun lónìí just to get the American citizen paper and card. The one they get it like this, after so that the time is behaving like this. If you mess up, the Puma go and arrange with their boyfriend, old boyfriend. That are terrible. You are the Nigeria, where my cousin could marry in Nigeria. Ojude. Ilu tani yelo lòun ò lọ́mọ yẹn. Ilé bàbá wọn àti ìyá wọn tó mẹ́fà. <laughs> lówó olówó olówó lè kọ́ ẹsẹ̀ ẹ̀jẹ̀ ah, it's not funny anyway hmm. ẹ jọ̀ọ́ IGP it's not a funny thing because these people they are one boju Nàìjíríà jẹ́ ni tẹ́ bá gbọ́ àwọn dára They náà lè máa redikẹ́tọ̀ ìbójú mi tẹ́ wọ́n ti gbà ń sìn wọ́n á lọ kó fó lórí wọ́n máa ṣe làbàlàbà wọ́n máa ṣe bùlùbùlù wọ́n máa jowó sọ̀rọ̀ bàbá rẹ̀ páyé yẹ wọn wọ́n máa jó wọ́n máa ṣó wọ́n máa táàgì bó ṣe wà òun náà máa múra dáadáa tẹ máa rí ó máa <laughs> á múra ilé ẹ máa dúró déédéé a máa fi hàn á máa tàgì àwọn nìyẹn anyway the Lord we continue to expose the wicked people àṣírí ìkà ò ní bò ó ṣe máa jẹ́ nìyẹn o lórúkọ Jésù bí ẹ̀ bá ti rántí báyìí pẹ̀ máa rẹ̀ Nàìjíríà ọdún o ń bá lọ sí ìjẹ́ mo wá tún sọ pé ẹnìyẹn kí ló tí ò gba wọ́n ti nígbà tó jẹ́ pé ó nígbà tó jẹ́ pé orphanage lòun lọ òun dẹ̀ lọ ní thirty dẹ̀bẹ̀ máa bò ó kàn ló ten days ten days ni wọ́n lò less than a week pé náà dẹ̀ máa bò hòtẹ́ẹ̀lì náà wọ́n ti wà ń ta báyìí ni wọ́n dé. ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá náà tẹ́ comment tolú ìjọba mi post sórí tolúwa ni mí post it on YouTube for me and uh, TikTok me so enjoy, share tí might post it, share share it you can share it also if you want the number of the person you can call me also I'll give it to you mm. it is well bye for now.